So the first question is, what is your name? <laughs> <laughs> oh my god, I might not be able to record this today. I can't stop laughing. <sighs> okay, stop. <laughs> Hi guys, welcome back to my channel. If you are new to my channel, hi there, my name is Tammy. Welcome, please stick around and to my returning viewers and subscribers. Thank you guys so much for always returning back. I appreciate you guys. Thank you for watching. So today's video, as you already know, is the Yoruba tag questions. <laughs> Hey, yeah, I've started. I was tagged by the lovely Mrs. Bukola Ori and Make sure you guys check out her channel. If you have not seen her Yoruba Tag, make sure you check it out. You're going to definitely enjoy it. <laughs> and also disclaimer, I called my mom to answer a couple of these questions because I have no idea, like for example, what my eulogy is. I'm gonna be asking the questions in English and then I'll answer them in Yoruba, which is my native tongue, or supposedly. <laughs> the first question is, what is your name? orúkọ mini ni Kọ́lájọ my um, orúkọ orúkọ tí jẹ́ kinto n ni shofowora. okay. <laughs> yeah <laughs> all right second question where are you from Moalati, ìlú ìlú Ogun State Ijebu, Remo. Yeah. Mm-hmm. Can you speak Yoruba? Moleso Yoruba dear, dear. but Moleso ma mo lè Yoruba mo gbọ́ Yoruba da da. however mo kàn máa ń da English Number four, can you read and write in Yoruba? I uh, One, call me ní kékeré nígbà secondary school wọ́n kọ́ wa ní Yorùbá ní class ní um, bá ṣe máa kọ́ and one two three bóyá nígbà tí mo jẹ́ ọdún mẹ́wàá mẹ́yà mẹ́wàá I don't know what is after mẹ́wàá but mo rántí nǹkan so mo gbọ́ Yorùbá mo dẹ̀ sọ mo dẹ̀ ní um, the accent mo lè sọ dáadáa it's just sometimes more kò lè rántí nǹkan tí mo ò lè meaning mi gbọ́ Yorùbá <laughs> let's just put it that way mi gbọ́ Yorùbá but mo gbọ́ Yorùbá at the same time number five where do you live ní báyìí Ilu, United States of America yeah number six <laughs> I know you guys are gonna come for me in the comments. Please, I beg you, be nice. All right. Um, what is your Yoruba favorite food? Oúnjẹ timo mo láti jẹ ni ishu àti eforiro rírò, didi um, corn beef stew. What do you number seven? What do you like about the Yoruba culture? Gotimo tí mo like nípa Yoruba culture. Yoruba culture? I don't know what culture means in Yoruba or Tisu. But mo like bí ọ ṣe máa ń ṣe ìgbéyàwó wa. Mhm. What number eight? What do you dislike about the Yorubas? Oh, eléyìí mo ba mọ́mì mi sọ, mo ba wọn sọ lórí fóònù. Nǹkan tí mo ṣe fẹ́ sọ nípa nǹkan tí a jọ sọ ni wípé nǹkan táwọn nǹkan táwọn uh, what do you say experience growing up àwọn obìnrin <laughs> oh Jesus this is so difficult hey okay mọ́mí mi àti èmi àti mọ́mí mi à sọ̀rọ̀ right and àwọn explain fún mi àwọn sọ fún mi nípa bí ngbà táwọn wà ní kékeré obìnrin ọ̀ kì í lọ sí ilé ìwé kọ́ kàwé wọ́n kí n jẹ́ kọ́bìnrin ka ìwé nílẹ̀ Yorùbá um, fún àwọn nítorí pé àwọn nífẹ̀ẹ́ kọ́ kàwé mọ́mì mi wọ́n um, ok dáàdi wọn wọ́n um, wọ́n rán wọn lọ sí iléèwé sí only to get to primary school I think or first or secondary school so nígbà tí mọ́mí mi ṣetán ní secondary school wọ́n ní pé àwọn ní pé àwọn fẹ́ ṣì kàwé however because ilé ilé Yorùbá wọn kì í jẹ́ káwọn obìnrin kàwé wọ́n máa ní pé kọ́ lọ ra roko or kọ́ lọ wá kọ́ṣẹ́ or something like that àwọn ní àwọn ò ṣe yẹn o so wọ́n gbìyànjú. Hmm guess that's the right word wọ́n gbìyànjú bó ṣe wá owó bó ṣe wá opportunity tó fi lọ sí ìlú UK tó fi lọ fún college àti wọ́n wá lọ sí US náà wọ́n tún ṣe another um, ìwé gíga lọ́ fi gẹ́ẹ̀tì gbogbo you know, degree yẹn ṣá yeah. nígbà tí àwọn ṣetán ní UK pẹ̀lú very high mark sorry about my Yorùbá pẹ̀lú very high mark ṣá um, ni dáàdì wọn rí i pé ah obìnrin náà lè kọ́ṣẹ́ i mean kọ́ ìwé wọ́n lè kọ́wé and nígbà àtìgbà yẹn ni ojú dáàdì wọn là pé ok ah, jẹ́ kí n máa ràn ẹ́ lọ́wọ́ lọ kó you know tó bá fẹ́ ṣe nǹkan míì tó fẹ́ ṣe tó bá fẹ́ kọ́ you know máa fọwọ́ sí i so nílé mọ́mì tèmi ṣá mo mọ̀ nípa nílé gbogbo àwọn Yorùbá however wọ́n ní pé ó common pé um, ọ̀kì ń jẹ́ káwọn obìnrin máa kọ́ iṣẹ́ àmì kọ́ máa kọ́wé kọ́ máa kàwé kọjá ibì kan ṣá kọjá primary school or bóyá secondary school and èmi ò like yẹn obviously nígbà tí mo bá wọn sọ so but fún èmi nǹkan tèmi ò like ní fún experience tèmi mi ò láìkì bí àwa ọmọdé tábà ṣì wà ní not necessarily as a toddler but like tabati ti dé bóyá a ti lè um, sọ̀rọ̀ pé ká make decision you know ká nípa fẹ́ lọ sí bóyá a fẹ́ lọ sí orú school yìí o or a fẹ́ ṣe sport yìí o or a fẹ́ ka orú ìwé yìí o àwọn àwọn òbí wa ò kí ń fún wa ní àyè láti choose it's bẹ́ẹ̀ ni pé it's, like um, nǹkan táwọn bá ti sọ ni ó ló ló lọ kò sí pé kí ìwọ kó sọ ọkàn ẹ pé o fẹ́ ṣe báyìí o I hope you guys understand what I'm trying to say but yeah nǹkan tí mi ò like nípa ilẹ̀ Yorùbá as far as tradition wọn go nìyẹn alright <sighs> jesus christ okay number nine what is your favourite yoruba song okay so orin favourite mo fẹ́ràn yìí tí mo fẹ́ràn jù ní orin yorùbá kan tí mọ́mí mi máa ń kọ nígbà tí mo wà kékeré orin yẹn kò kò kò kúrò lórí mi kò kúrò lọ́kàn mi kò kúrò lọ́kàn mi and orin yẹn tí bá ń kọ ó máa ó máa ń fi mí sí um, mood tí bá ti tí ara tí tí n bá tínú mi ò bá dùn tí bá kọrin yẹn mo máa ń mo máa ń wà ní àlàáfíà like I have, I'm usually at peace and màá sáré kọ fún yín hopefully ohùn mi ó wà ok orin yẹn wà ní Yorùbá mo dẹ̀ like ẹ̀ ok. Jesus wimayeu Jesus lewileshe Jesus la sorrow se. la sorrow matase awimayeu 10 what, uh, who is your favorite Yoruba actor? Emitemi Mo ni Odunade Adekola Atininalowo. That's it. And then um, who is your number 11 who is your favorite Yoruba actress mo Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó I love those two ladies and then um, number 12 what is your favorite Yoruba movie um, èmi really ní A uh, movie I don't know what movie is in Yoruba mo really ni tí mo fẹ́ràn jù what's the name of the song movie now um, King of Boys yeah King of Boys ni orúkọ movie tí mo like even though mo rò bí àwọn sọ Yorùbá nù ẹ but mm, nǹkan tí mo like ni mi ìrántí àwọn gbogbo àwọn Yorùbá Yorùbá movie gangan tó jẹ́ pé Yorùbá ló ń sọ láti ìbẹ̀rẹ̀ títí di ìparí yeah. More really more more orúkọ wọn. number thirteen what are your favorite Yoruba slangs? nǹkan tí mo lè rò mi dẹ̀ lè parọ́ àwọn ẹ̀gbọ́n mi gan wọ́n máa wo múvi fídíò yìí mo béèrè lọ́wọ́ kí mo béèrè lọ́wọ́ pé kí ni àwọn <laughs> slang tẹ́ mọ̀ gbogbo wọn náà wọn mọ̀ kankan so emi gan kí n tó lè rántí Yorùbá slang cause mi kin really sọ but ni um, wàá ṣeré wàá ṣeré wàá you know it's like that mo like slang yẹn that's the only one tí mo prefer tí mo dey like other number fourteen misconceptions about the Yorubas eléyìí mo bèrè lọ́wọ́ mọ́mí mi cause mo honestly mo have mo ní any idea but nígbà tí mo bá màmá mi sọ àwọn sọ fún mi nǹkan tí you know obviously from experience ti wọn èmi náà dẹ̀ wàá rò wọ́n á ní òótọ́ ni o so torí ẹ̀ mo ṣe ní ok since tèmi náà fara mọ́ o mo agree sí nǹkan tí wọ́n bá mi wí bá mi sọ mo ní nǹkan tí màá lò náà nìyẹn so i hope you pardon me on that because i had to dig to get the to get that now uh, misconception ni tí mo tí àjọ come up pẹ̀lú ni wípé àwọn Yorùbá ọ ní pé àwọn Yorùbá ò kí ń wọ́n máa ń wà um, like wọ́n kì í lè bára wọn ṣe ṣẹ́ or kọ́ ṣe nǹkan pọ̀ like a un unity obviously èmi ò lè speak fún gbogbo àwọn Yorùbá but you know that is a misconception that wọ́n nígbà àwọn Yorùbá kì í unite tọ́ba kì í unite báwo la ṣe máa ń ní the uh, best weddings yeah you know we do we we do So don't, don't, don't, don't, don't. <laughs> I'm just kidding. Anyways, the last question is, what is your eulogy? Like I said, mo pe màmá mi fún eulogy mi, mo mọ ṣe sọ, so mo play ẹ̀ fún yín. Ẹ kàn máa gbọ́ díẹ̀ nú because gbogbo ẹ̀kọ́ nìyẹn. So máa play ẹ̀ fún yín kẹ́ gbọ́. ọmọ aláyé òde ọmọ aláyé òde ọmọ ọmọ abẹ má so that is the last question. I hope you guys enjoyed this video as much as it was so, so difficult for me. I think I, I, I did okay. <laughs> not quite. So <laughs> I can't stop laughing and I'm just so like, wow, I can't believe that I really don't speak Yoruba well, but I understand. So I dare not I need. Isn't that what they say? oh, God have mercy. I thank you guys so much for watching this video all the way to the end. You are really appreciated. Don't forget to like. Please like this video. Like it. Put a thumbs up on it. I beg you. Wash I'll see you guys in my next video. Bye. <laughs>